àwòrán kẹrùn kéènì àti ébẹ́ẹ̀lì kéènì àti ébẹ́ẹ̀lì ìyá ọmọ ádámù àti eha bí ádámù ti bá ti bí ọmọkùnrin méjì yẹn àápéńgá kéènì àti ébẹ́ẹ̀lì ébẹ́ẹ̀lì ó ṣeun ìyọlọ́run hẹ̀ràn lúkàlúkà àmọ́ kéènì é ṣeun ìyọlọ́run hẹ̀ràn àtòrí bẹ́ẹ̀ kéènì ó tẹ̀ ìjòwú ébẹ́ẹ̀lì ó tó jọkọ̀ káyà lu Abel pa ọlọ́run sẹ́gbẹ́nu hikin kájẹ́ ya ọ̀ràn búra yóò ṣe tẹ́ ọlọ́run sẹ́gbẹ́nu hin gbogbo ni yìí bá ṣe hùn yé hùn à ọlọ́run yà á hẹ́ kóun ní àṣepọ̀ kò yá káyà ń yín mára ya káyà tíkẹ́tíkẹ́ àmá ẹ̀sẹ̀ omi yà ya nọ́ra ìhẹ́ ọlọ́run yà á hẹ́ èdìjẹ́ káyà ọlọ́run yín mára ya.